بسم الله الحمد لله ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم تعراض أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته لا يعطي إليك يا دافع ولا عبتي يعطي ọba tó ṣẹ̀dá wa ọba tí ó ń pèsè fún wa ọba tó ní wa àti ń ta ni. atọ̀rọ̀ àlékún ọlá rẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam. a ń bẹ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kójọ kó tó bàbá ṣe àlékún ọ̀kẹ́ fún àwọn sàhábà bákan náà ń bẹ ọlọ́run kójọ kó fún àwa náà ní àgbọ́yé eléyìí tí ó fẹsẹ̀ rìn lẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn kó jẹ́ kí a lè ṣe ìsìláàmù ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ìbámu tí bó ṣe fi hàn ànábì sallallahu alaihi wa sallam pípẹ́ tíyàn bá ṣe islam tíyàn kan ṣe wọ́nranwọ́nran tíyàn kan ṣe játijáti kò ní gbalada kó ṣẹ̀sìn yìí tó jọ alqiyama gbogbo ohun tó ṣe láyé wàhálà rẹ̀ àwa já sásán kò wá ní padà wá rí ìkẹ́ eléyìí tí ó yẹ kó lẹ́tọ̀ọ́ sí lọ́rùn kọ́nà kó má ṣe tiwa bẹ́ẹ̀ o tẹ̀lé òfin ọlọ́run kásọ̀lẹ̀ ayé yìí kásọ̀ di nǹkan tí ó kéré gan-an lójú wa lójú wa ká má sọ di nǹkan bàbàrà tí ò ní jẹ́ ká wá rójú ráyè ṣe ẹ̀sìn. a tún kíra wa káàbọ̀ sí ojúmọ́ tòní òní náà ni Ramadan wa máa di mẹ́tàdínlógún yàní seventeen èyí tó ń túmọ̀ sí pé Ramadan náà ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn a tún kíra wa káàbọ̀ síbi hadith wọlé tí a máa ń bára wa fi sọ̀rọ̀ lára ọ̀rọ̀ báyìí. hadith tó ní àṣà ní ṣé bí a ṣe máa ń ṣe náà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ètò. a fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ rọ́ọ̀wí ni huwa amr bin abi salama eh, bin abdul asad. sahabi yìí ni umar. بن أبي سلمة بن عبد الأسد بن هلال المخزومي orúkọ rẹ̀ òun náà ni a ti gbọ́ yìí ìyá tó bí sọ̀hábí tí ó gba ọ̀rọ̀ tá a fẹ́ ṣàlàyé yìí wá pàápàá tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí gángan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallama sọ̀hábí yìí jẹ́ ọmọ Ummu Salama ìyá rẹ̀ tá à ń pè ní ọmọ sálámà yìí òun náà jẹ́ kan lára àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam èyí tó túmọ̀ sí pé ìyá rẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ìyá wa gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ nínú alukoran wípé àwọn ìyàwó ànábì o wọ́n jẹ́ ìyá fún gbogbo olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n ànábì ń tiẹ̀ kì í ṣe bàbá fún wa alẹ́ rò pé lè yé wa ṣe bàbá wa àáfàá wa ni ìmáàmù wa ni aṣíwájú wa ni ṣùgbọ́n àwọn àyàwó rẹ̀ ìyá làwọn jẹ́ sí wa èyí tó ń túmọ̀ sí pé wọ́n dé ìwọ̀ fẹ́nikẹ́ni nínú wa láti fẹ́ wọ́n azuwájú fún ummahatukum àwọn àyàwó rẹ̀ ìyá yìí ni wọ́n láti máa ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ wọn ní ìyàwó Aisha ìyàwó Khadija àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́yà àgbọ́yé ẹ̀sìn ìtàwọn nínú súnà nínú ẹ̀kọ́ súnà tó yanjú ọ̀nà ni àwọn eléyìí wà. wọ́n ní ó jẹ́ ọmọ fún ìyàwó ànábì sallallahu alaihi èyí tí ó ń túmọ̀ sí wípé ọmọ ó gbé ọmọ rẹ̀ yìí wá sọ́dọ̀ ànábì láti wá nígbà tó fẹ́ fẹ́ ànábì tó fún ànábì ó gbé ọmọ tó ti gbé síbẹ̀ kan wá síbẹ̀. ọmọ yẹn náà wá wà lọ́dọ̀ ànábì tó yẹ pé ànábì ló tọ́ sallallahu alayhi wa ṣùgbọ́n kì í ṣe òun eléyìí ó gbé lọ́dọ̀ ànábì fún àìmọye ọdún fá òun náà dẹ̀ padà wá ṣoríire ọkọ ìyá mi gbogbo nǹkan sọ kí náà ṣe mí mi máa ń tó máa ń hù ń bọ̀ ń mi. àhàdìsì tó wá gbà wá yìí ó jẹ́ ó ṣẹlẹ̀ sí lọ́jọ́ kan ó ní kúntù gùlẹ́mà fi hajjiri rasulillahi sallallahu alayhi wa sallama ó ní mo jẹ́ ọmọ kékeré tí mo wà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run tí ń ṣe ànábì sallallahu alayhi wa sallama àwa wà nínú yàrá rẹ̀ tí mo wà pẹ̀lú ọkọ ya mi tí ń ṣe àfọ àwọn àgbà nábì yìí sallallahu wa sallam wa kana yadi tatishu fi sahafa ó ní ọwọ́ mi nígbà tí mò ń jẹun ọwọ́ mi wá rìn káàkiri nínú abọ́ oúnjẹ kiri nínú abọ́ oúnjẹ mo bẹ̀rẹ̀ mo fẹ́ jẹun ọwọ́ mi wá gbé jẹ́ bí mo ṣe ń mú bí mo ṣe ń bù bí ni mo ṣá bẹ̀rẹ̀ sí ọwọ́ rìn kiri ó ti yé wa àìfarabalẹ̀ kí ẹ máa jẹun kójú ẹ má gbégbé kan kọ́wọ́ ẹ má gbégbé kan bí kò ti jẹ tì tó wà lẹ́wọ̀ kan tán kò tún ti jẹ tó wà lẹ́gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ bó ṣe ń kàn bẹ́ẹ̀ ń bí bẹ́ẹ̀ náà ló tún kàn bẹ́ẹ̀ lọ́hùn. ìran oúnjẹ kan ṣolé dẹ̀ ń jẹ bó ṣe ń gbúdẹ̀ ti sàpá ìbílẹ̀ ní oṣù wípá ó ti lọlẹ̀ nínú àwọn bí ó ti ti sáré gbúlẹ̀ gbẹ́ lọ́hùn ó ṣàkà ara ẹ̀ ò balẹ̀. faqala li rasulullahi sallallahu alaihi wasallam wọn náà nàbí wa sọ fún mi wípé ya gulam ó ní mo pèrè ọmọ ìwọ ọmọ kékeré yìí ah, ọmọdé àwọn aṣọ ọmọdé ṣá kò sọgbọ́n anábì ni mo pè ẹ́ anábì wa forúkọ rẹ̀ pé ó wà pé níṣe sí n tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ ọmọ ìrẹ ọmọ kékeré yìí ẹrí fún anábì sọ pé yábìnì torí pé kì í ṣe ọmọ rẹ̀ sallallahu alaihi Alá anábìrì dẹ̀ pé ní ìpè ti èyí tó fi dangrèdì ẹ̀ torí tó ń ṣe lọ́wọ́ yìí anábìrì ya gulam sábìlá ó ní mo pèrè ọmọ yìí ah, ó mọ tó yẹ kó ṣe nígbà tó ń jẹun sọ pé bísímìlá ó dàbí ìgbà tó darúkọ ọlọ́run nígbà tó ń jẹun yìí mo ṣe ń wẹ̀ wákòlì ní ìnìk ọwọ́ ọ̀tún ẹ̀dẹ̀ ni kò fi jẹun ọwọ́ ọ̀tún òní kò fi jẹun wákòlì mi máa yẹ líìkì bákan náà tó wà nítòsí ọ̀dọ̀ ẹ gangan òní kó máa jẹ wọ́n máa lọ jẹun tó wà ní ẹ̀gbẹ́ bòmí àbílọ́dọ̀ ẹlòmí ìgbà tẹ́ ń jẹun àbútẹ́lẹ̀ mi bá ń jẹun tẹ́ pé méjì mẹ́ta mẹ́rin òun á bẹ̀rẹ̀ sí máa wá jẹ káàkiri jẹ káàkiri kò ní í jẹ kó jẹ lójú kan bó ṣe ń jẹ ń bí ló máa jẹ lọ́hùn ojú kó korò anábìwá kọ́ sọ̀hábì ní ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ṣe bísímìlá tó bá fẹ́ jẹun bákan náà kò jẹun tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ kò fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta n tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ náà ni kí o jẹ hadith imaamu bukhari àti imaamu muslim ni wọ́n ṣe ẹgbà wa rẹ̀ ah, àǹbẹ̀ ọlọ́wọ́ bá kí ó jọ kí wọ́n ṣẹ̀bà wa yẹnu sí sahabi àgbà yìí eléyìí tí wọ́n mú ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ètí ṣẹlẹ̀ tí a ń ṣàlàyé lọ́wọ́ yìí tó ṣẹlẹ̀ lójú rẹ̀ tó lè jẹ́ pé gangan pàápàá òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. bákan náà nínú àwọn ẹ̀kọ́ mi eléyìí tí a rí kọ́ nínú hadith tí a ṣe gúnlẹ̀ nínú ẹ̀ yìí ó ní pé tó bá jásí pé ìran oúnjẹ tí yàn ń jẹ kì í ṣe ìran oúnjẹ kan ṣo tí kì bá ń ṣe ìran oúnjẹ kan lápẹẹrẹ ráì ọwọ́ abu ẹja sórí ẹ̀ dòdò wà ń bẹ̀ mọ̀mọ́ wa ń bẹ̀ ẹran wa ń bẹ̀ ẹ̀yí ń bẹ̀ àwọn èèyàn ń jẹ bí oríṣi bíi mẹ́rin márùn nínú kan ọ̀sẹ̀ nínú pleeti kan irú eléyìí nìsín tí wọn bá ń bẹ̀rẹ̀ sí lọ́wọ́ àtẹ̀wà tó ń jẹ́ ó wá ní bùkátà tí kò kata jẹ pàmò pàmò dẹ̀ ní ẹgbẹ́ ọ̀dọ́ rẹ̀ àmú ní ibi tí iwájú ọ̀dọ́ rẹ̀ ṣùgbọ́n wà nínú abọ́ yẹn ọ̀nà yẹn jìn sí bí iwájú ẹ̀ lọ́run ló wà ìgbàláyé wà fún gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe nínú ṣẹ́ṣọ́ àdéfò yìí ṣùgbọ́n tó bá pé ìran oúnjẹ kan ṣo nìyẹn ń jẹ èèyàn ní bùkátà sí kí ẹ̀ máa wá jẹ́ káàkiri eléyẹn ń tọ́ka ìwà bàjẹ́ bákan náà ọjọ́ ká mọ̀ wípé nínú àwọn ẹ̀kọ́ tànà gbèsè kọ́ sàhábì ni wípé dandan ni kéèyàn máa forúkọ ọlọ́run bẹ̀rẹ̀ oúnjẹ jíjẹ kò ní jẹ́ kí ṣètọ́ ni ráàyè láti ṣàárọ̀ ka ẹni tó ń jẹun yàní láti kópa pẹ̀lú rẹ̀ níbi tó ń jẹ yìí ṣètọ́ ni máa jìnnà sí tó bá ti gbórúkọ ọlọ́run bákan náà akérè rẹ̀ wáyà hadith omi tánà bí sọlá ìsàlámù sọ pé ṣètọ́ ni ló máa ń fọwọ́ òsín jẹun òun náà ló ti máa ń fọwọ́ òsín mú mi tánà mi ti ń kọ́ ọmọ yìí pé kó o má fọwọ́ òsín jẹ kó má fi mú kó má di ṣètọ́ ẹ̀wọ̀ ẹ̀kọ́ yìí ẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tó bá ń jẹun báyìí owó òsì ni wọ́n fi máa mú mi tó bá ń jẹun owó òsì náà ni wọ́n ti máa fi gbé nǹkan ní ìsẹ́nu àní ọlọ́run tó dọ̀tún àtòsí ó dá wọn méjèèjì náà fún ìwúlò ní ẹ̀dẹ́ nìyẹn onísúná yẹn ẹ̀sìrì bóun ṣe wá ń fi ọwọ́ ọ̀tún mú síbi tó fi ń bu oúnjẹ sẹ́nu bẹ́ẹ̀ náà ló tún fọwọ́ sí mú fọ́ọ̀tù tó tún fi léyìn náà tún fi mẹ́ra sẹ́nu fáàrí àṣà àwọn èèyàn kan òun wá ka ta ẹ̀sìn pa èèyàn ní mú ẹ̀sìn kó wá ta ń pa báyìí kátìbọ̀sán rẹ̀ da níjọ́ gbéra rẹ̀ kéèyàn ǹbẹ́ náà kọjá kátìbọ̀sán wa dá o ẹ jẹ́ kí a mọ̀ pàtàkì fífi ọ̀tún jẹun ṣe rí wọ́tà tẹ̀yìn mineral àbí nǹkan àbí pure water ẹ wá ní ẹ̀fẹ́ ọwọ́ yín ti dọ̀tí ẹ ti fi yá ta ẹ wá fẹ́ fi dì í mú sì fẹ́ jẹ ike yẹn ni síbẹ̀ máa ni. àbí kẹ̀dẹ̀rí kó jẹ́ gùn wọ́n á padà fún ilé iṣẹ́ ibi tí wọ́n ti rọ pẹ̀sí àgbìn tí wọ́n rọ sínú rẹ̀ náà ní lẹ́nà pí ọ̀tà iná kẹ̀dẹ̀rí ẹ máa sọ́nù gbẹ̀yìn náà ní ẹ fẹ́ pó yìí ẹ jùlẹ̀ kọ́ọ̀pù tẹ́yìn fẹ́ tẹ́ fi mú mi tẹ́ sọ pé ẹ fẹ́ fọwọ́ ọbẹ̀ gbé tẹ́ fi wá fọwọ́ òsìn gbé wọ́n á fọ́ náà nígbà tẹ́ bá fọwọ́ ìgbé abọ́tẹ̀ ń jẹun ní ẹ̀ náà ṣáàdọ̀tí wà padà fọ́ náà ni eléyìí lára àwọn ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ kí á kíyèsí òní nínú àwọn ẹ̀kọ́ mi ìtàkùnrin nínú hadith ti àìṣègúnlẹ̀ inú ẹ̀ oníkúta bá ní káwọ sàhábí àgbà yìí ilé tó gbé nínú yàrá ànábì tó gbé nínú ilé rẹ̀ sallallahu alaihi wasallam ànábì mú gẹ́gẹ́ bí ọmọ mo fẹ́ bóyá pé kì í ṣe ọmọ fún ànábì ṣùgbọ́n ànábì ò kò wó níwò ọmọ tíyàwó kan gbé wá ọ̀pọ̀lọpọ̀ bàbá lónìí ṣe bá ṣe bẹ́ẹ̀ náà ni àwa míì náà tá a jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ ìyàwó ọmọ tí ọkọ wa ti dé káwa tó dé ṣáárọ̀ ọmọ yìí ní ìrè ọmọ wa àbí ètò tiẹ̀ bí náà gbàtà wà ń lé ṣùgbọ́n kì í ìyàwó mi ló bí ṣáárẹ̀ ní ọmọ wa àbá ń sa eré pé ọmọ tìmí nìkan ni kò ṣoríire ọmọ mi ò bá kú kò bá nù eléyìí ní ìsìn àìgbàgbọ́ yẹ ẹ̀sìn tó kó ìdọ̀tí tó pọ̀ sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ilé ọkọ lónìí nìyí tó kó àwọn oríṣiríṣi ìdọ̀tí tó pọ̀ sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kùnrin míì náà tí àwọn ti bímọ sí ìkan rí kó tó wá fẹ́ wọn kódà wọn máa bá obìnrin yẹn nínú jẹ́ wọn bá nínú jẹ́ débi wípé a ronú bóyá ọkọ rẹ̀ tó kọ àbí tó kú á dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìrántí ẹ̀ pé tí kì í bá ń ṣe kú ni torí pé bí eléyìí ṣe máa ṣe ọmọ ẹ̀ ìṣekúṣe lẹ́gbẹ́ kọ́ bá níbi ṣe ń ṣe ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ àwa náà tá a jọ mọ ṣùgbọ́n tí ìyá wa gbé wa fẹ́ ọkọ mi kámàrí bàbá tí ìyá wa gbé wa lọ fẹ́ yìí gẹ́gẹ́ bíi pé ìka ni ọ̀tá wa ní torí kì í ti ń ṣe biological father wa rárá ẹ má jà ní irú òròrí báyìí kò ní jẹ́ ká láǹfààní àti rẹ́ kọ́kọ́ tó rà sí sọ́ra tí ò ní bàbá tí rẹ̀ sí aláṣẹ fún ìyá nìkan ìyá kẹ̀dẹ̀ rí yẹn ó lè dọ́mọ tọ́ bí bàbá náà ṣe lè dá tọ́ kọ́ máa ní ìyá ni wọ́n sọ pé kó lè dọ́mọ tọ́ ṣùgbọ́n tí yẹn bá ti sọ̀rẹ́ńdà rẹ̀ lọ́dọọrù bàbá báyìí torí àti bàbá rẹ̀ á náà fàánà àti kẹ́kọ̀ọ́ tó pọ̀ ẹ má jẹ́ ká lu ọmọ tí kì í ṣàwàlà bí nílò ọmọ ọ̀dọ̀ ẹ má jẹ́ ká ṣe wọ́n ní ṣekúṣe ń tá a lè ṣe fún ọmọ ẹja bẹ̀rù ọlọ́run ká má ṣe fún ọmọ tí kì í ṣàwàlà bí tó ọmọ lọ́mọ eléyìí pàtàkì púpọ̀ kápá yà ọlọ́run ẹ jẹ́ kí kójọ kó gbẹ̀rẹ̀ tí akọwa lónìí kọlọ́nkó gbọ́ náà gbọ́dọ̀ fáwọn tó sọ láti àwọn náà ti àgbọ̀ ẹjẹ́ àmójútó lè wa ká mójútó àwọn ọmọ wa ká jẹ́ kí wọ́n máa ṣe ohun tó tọ́ tó yẹ nígbà tí wọ́n bá fẹ́ jẹun bákan náà ọ̀fẹ́ wọnú ilé ìgbọ̀nsẹ̀ nínú tọ́lẹ̀ ẹ̀ ká jẹ́ kí wọ́n mọ tó yẹ kí wọ́n sọ kákọ́ wọn láwọn ẹ̀kọ́ yìí kó ba lè ṣe àǹfààní fún wọn ká mójútó àwọn ẹbí wa ká fi payọ́ lọ́hùn bá wọn ṣe ká má gbàgbé o ìpè àyèmọ́ọ́tù yàtí bàbíta ikú òjijì ló máa ń dé kó tó wá di pé ó dé ẹ jẹ́ ká ní padà dálẹ̀ tí wàá wà bá da tẹ́lẹ̀ já tún táwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí sọ dáadáa pa wá nígbà tá a bá ti mọ̀ pàápàá kó bá tẹ̀ tún lè wọnú iṣẹ́ wa nípa ṣe àhùwárí láyé ẹ kí a gbìyànjú ká bẹ̀rù ọlọ́run àdúgbò ilé ti àkàlárọ̀ ẹ̀kọ́ ńlá pọ̀ ń bẹ gan-an bẹ́ẹ̀ náà ni nínú àwọn míín náà tí a ti kà sẹ́yìn àtàwọn míín tá a tún ṣe ń bọ̀ wá dánilé àbí ọlọ́run subhanahu wa ta'ala kò ṣe wá ẹni tó gbọ́ ìsìlámù yìí kó lè gbẹ̀rẹ̀ àyìn bàdà fún wa subhanahu wa ta'ala muhammed kashalaam la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.